العالمين ثم الصلاة والسلام على على أشرف المرسلين وعلى آله وصحبه ومن والاه وبعد أدوك فون ọlọ́ọ̀ba àtọ̀rọ̀ àdínkù kí àti àdínkù gẹ̀ fún àdébí sallallahu alaihi wasallam èyí ni àkọ́tí ètò yìí ètò wahudan wa bushra akíra wa kú júmọ̀ àti tòní kọ́lọ́ jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn láyé àti ní ààyè wa ẹjá wa ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lóye bíi látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàrọ̀bìlẹ̀ gbadébọ̀ ọ̀rọ̀ jí kẹlọ́ba kí ó ṣe ọ̀rọ̀ bismillah الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن وكركة إليك ولما بس ليه وناني بوم كتون غافون على رباجيه gẹ́gẹ́ bí ọtí èèwọ̀ ní ká ta mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ pọtí ní ta èyí ewu ọtí ilé jẹ kò bá jẹ ọtí tó rọ̀ àbọ̀tí tó le kò bá jẹ ìtẹ̀ nǹkan lábẹ́lé kò bá jẹ ìtẹ̀ wọn kó ránṣẹ́ sí yín kò bá jẹ tinubu kò bá sì jẹ pé gbá ni wọ́n fi mú kò bá jẹ burúkutu kò bá jọ ti ká èyí ewu olè jẹ nínú ọtí haramu ni kọjá pé mùsùlùmí ta ẹ jẹ́ ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọ̀n bẹ nínú àwọn mùsùlùmí tó jẹ́ pé mùsùlùmí ni lọ́kùnrin àti lóbìnrin kọ́dà ẹlòmíì gan aláàjì ni aláàjà ni tó jẹ́ pé ọtí ní tàdó ni níbi tí ilẹ̀ má dé yìí ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ rántí pé kú ń bẹ̀ ọ́ náà lẹ̀ ń gbọ́ yìí o ẹlẹ́gbọ́ rí náà ń gbọ́ yìí gbogbo owó tẹ̀ máa ń pa nídìí ọtí haram nítorí pé tí ọlọ́run bá bá ṣe nǹkan kan léèwọ̀ èèwọ̀ lówó rẹ̀ ọ̀ máa jẹ́ ọba ni lọ́kànjẹ́ fọ́pọ̀lọpọ̀ nígbà tó ṣe pé ẹgbẹ́ Islam ẹ̀ wàá gbófin rẹ̀ máa sẹ́yìn sẹ́sẹ̀ ń bùkátà wáàzì bàtí ìsìnkú ẹ̀sìnsẹ̀ délé ayé ẹ̀yin lẹ́yìn mọ̀ kọ́lọ́run ọba sọ títí tà àti rírà léwọ̀ ẹsẹ̀ bí mímu rẹ̀ lásán lọ́lọ́run sí léwọ̀ lẹ́ ń gbọ́ lónìí títà rẹ̀ náà ìwọ ni. inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́run ọba bá ṣe nǹkan kan léwọ̀ ìwọ náà ló wọlé ọjọ́ o. ẹ̀yin obìnrin ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀ ń gbìyànjú láti wá ọ̀nà àbáyọ eléyìí tí fi rọ̀ lọrùn lati láti ṣètọ́jú àwọn ọmọ yín láti rán àwọn ọmọ yín lọ sílé ìwé láti jẹ́ káwọn ọmọ náà lọ lè kí ó nítọ́ da alẹ́ ń ṣe ọlọ́run máa bò yín láṣìírí yóò sì máa ràn yín lọ́wọ́ ọkọ yín nìyẹn báwo lọkọ ṣe fẹ́ jẹ́ pé kò sojúṣe lórí ọmọ yóò sì máa pera rẹ̀ ń irú bàbá kí bàbá ara nìyẹn wá ṣẹlẹ̀ pé àdánwò eléyìí ti bá yín tí ẹni tẹ ẹlẹ́ẹ̀bí máa fún tí ó fi tọ́jú rẹ̀ ẹ̀yin náà lẹ gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ẹ máa wówó tẹ́ fi tọ́jú ọmọ lọ sídìí ńtọ́ da o ẹ má sì wówó tẹ́ fi tọ́jú ọmọ lọ sídìí ńtọ́ da o kó ajẹ́ pé ẹ̀yin lẹ́ ń tọ́ tí lẹ́ ń tó gogoro lẹ́ ń ta pẹ́lẹ́bẹ́ lẹ́ ń ta gbogbo sẹ́pẹ́ lẹ́ ń ta gbogbo ranu àtòrí ibú irú ìṣẹ́yìn ò lè fi lọ ọmọ yín ṣé ẹ lè wọ ọmọ yín ràn síbẹ̀ yìí ń rọ sẹ́kẹsẹkẹ ní ẹ lè kó sọmọ yín nídìí ẹ sì lè kó sí ọmọ àtìyín lọ́rùn sọ wá dà ó jẹ́ pé ntẹ́yìn ta ẹ ní jẹ́ kí ọmọ àtìyín ẹ lè fi lọ ọmọ àtìyín lẹ́nu kódà bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọ torí ẹ gbogbo ntẹ́ bá fẹ́ ta ẹjọ́ jẹ́ ntọ́tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọ lónìí ni kò gbọ́dọ̀ dọ̀la ikú ń bẹ́ o torí ẹni tó gbọ́ tó fi sí pàlàbà rẹ̀ jọ́ kà kún hẹ́hẹ́ àbá máa ń bẹ fún wa ẹni tó gbọ́ gan-an ó lọ màtọ́rọ̀ rí ọ̀yànjú wájú ọlọ́ ká tó wá pé wàhálà ìgbọràn ó sì ti gbọ́ àìgbọ́ òsì má báyìí àyèmá ti bùṣe haramu ní kọjá pọ́tì làǹtà haramu ní kọjá pọ́tì làǹtà ẹni tí èsè mùsùlùmí bá ń tọ́tí ńlọ́mà àmọ́ wọ́n mùsùlùmí àbí bá lò gbogbo tẹ bá àdìgbọ́jẹ́ pòwò rẹ̀ náà lẹ́mú lọ sí hajj haramu náà kò sí tọ́lọ̀ fẹ́ fi hajj ranu ẹ̀ sí. haramu ni ká tọ́tí haramu sì ni ká ra ọtí tí ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ aláwùjọ tó ṣe pé àwọn máa rọtí ni wọ́n rọtí ilé ni yóò kó sínú fíríza rẹ̀ yóò kó sínú fíríjì rẹ̀ yóò lọ nǹkan ohun ẹ̀ mú àmọ́ máa fi ṣàlejò ni haramu ni ọ̀ gbọ́dọ̀ ra ọtí tọ́lọ́ lọ́wọ́ bí ọdẹ rẹ̀ nípa tó ti rówó rẹ̀ ọ haram ni kí mùsùlùmí ọtọ tí haram ni kí mùsùlùmí ọra ọtí haram ni gbogbo ntọ́nà máa ti pè ní haram kò gbọ́dọ̀ wà ní gbèrígbèrí bí táwọn mùsùlùmí bá wà kò gbọ́dọ̀ wà ní gbèrígbèrí bí táwọn mùsùlùmí bá wà nítorí tó bá ti wà ní gbèrígbèrí bí tẹ́ wà yóò di pé ẹ ẹ ẹ kákún nǹkan tó bá bàrà léèwọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní wò pé kíni bẹ́ńbẹ̀ kíni bẹ́ńbẹ̀ kíni yàtọ̀ tí náà àtàwọn nǹkan míì náà táwọn mú àwọn sanúgò kíni yàtọ̀ wọn Ah, ìyàtọ̀ pọ̀ ń bẹ àlọ́lọ́ ń ṣe léyìí léwọ̀ ntọ́lọ́ bá ṣe léwọ̀ wọ́n èyí wádìí rẹ̀ ó léwọ̀ ní ìwọ náà sí ẹ gbọ́dọ̀ tọ́ tí ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ tì nínú àwọn nǹkan tọ́lọ́ tó ṣe a wọn náà ta ẹlẹ́dẹ̀ ìyẹn ra ẹlẹ́dẹ̀ ìwọ ni nínú wọn náà ní a kì í ra a kì í ta èrè kò sí bí ti gbẹ́ tí haramu ìwọ tó ṣe pé iṣẹ́ agbèrè lọ yàn láàyò ọjọ́ pàtì ẹ̀jẹ̀ pàtì tó bá yẹ pé kẹ̀kẹ́ bá sí fúlù lọ́ bá ń gbẹ́ léèrè kò burú tó bá jẹ́ pé fìlà gọ̀bì àbí fìlà amálà lọ́ bá ń gbẹ́ léèrè kò sí tó burú mbẹ̀ tó bá ti pé bàtà lọ gbẹ́ léèrè kò sí tó burú mbẹ̀ àmọ́ kọ́ gbẹ́ èrè kọ́ gbẹ́ nǹkan abẹ̀mí léèrè ó burú jáì haramu ni haramu ni ọlọ́run ọba ló ṣe léèwọ̀ ọ̀ gbọ́dọ̀ ọ̀ gbọ́dọ̀ gbẹ́ èrè ambọ̀sibọ́sì pọ́ọ̀tà ìwọ náà sì gbọdọ̀ ra èrè ìwọ ni ìbéèrè náà wọ́n ìbéèrè náà wọ́n ń bọ̀ ìbéèrè kan náà ní bá wọn gbẹ gbogbo orí eléyìí báyìí ìwọ ni lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọn. kódà àwọn nǹkan tó ṣe pé àwọn gangan fúnra ara wọn wọn á máa gbé ní lọ sídìí nítọ́jú ìwọ ni a gbọdọ̀ ra a sì gbọdọ̀ ta gẹ́gẹ́ bí àwọn musical instruments àwọn nǹkan eré gẹ́gẹ́ bí ìlù gẹ́gẹ́ bí ìlù lóríṣiríṣi rẹ̀ kò bá jẹ́ yálù kò bá jẹ́ gángan kò bá jẹ́ omele kò bá jẹ́ akuba kò bá jẹ́ jáàtì kò bá jẹ́ tẹ́kẹ̀rẹ̀ kò bá jẹ́ agogo èyí yóò wò lè jẹ kò bá jẹ́ tìta kò piano gbogbo ẹ̀ ọlọ́run ọba ṣe títà rẹ̀ léwọ̀ ọlọ́ oníkìló tún wá ńbo ló tún kù ńbo làwọn fẹ́ fẹ́ pamọ́ sí. nígbà tó ọmọ òfin ọlọ́run ọba ni ọmọ òfin ọlọ́run ọba ni aláàgbọ́dọ̀ tá àgbọ́dọ̀ ra bófin ọlọ́run ṣe wí nù tó o lè já o lè já sọ́díjọ́ gbèǹde èmi pẹ̀lú rẹ̀ wà á pàdé pé ọgbọ́ etí pàlàbà rẹ̀ ìwọ bàbá ń lù ìwọ bàbá ń sẹ̀kẹ̀rẹ̀ ìwọ bàbá aláàbò ìwọ bàbá ń já sítọ́ ń tà wọn lọ ń tà fáwọn èèyàn bàbá àtijọ́ gbèǹde òkè àwọn bọ́ọ̀ bá gbọ́rọ̀ sọmọ kó bá àtijọ́ gbèǹde tọwọ́ rẹ̀ ti dábọ̀ báyìí torí ẹ gbogbo ń tọ́lọ́ bá sílé wa gbọ́dọ̀ jìnnà sí o agbọ́dọ̀ jìnnà sí a ah, ah, gbogbo ayé ní lulu ah, gbogbo ayé náà ní ṣe kí ni àwọn afẹ́ sọ kó kọ̀dà gbogbo ayé náà gbogbo ayé ló ń ṣe zina sọ wá sọpọ dàní gbogbo ayé ló ń forí balẹ̀ fóòsà sọ sọfẹ dàní wọn náà wọ iye èèyàn ń forí balẹ̀ ju mùsùlùmí lọ iye èèyàn tó jẹ́ la láyé wọ́n pọ̀ ju mùsùlùmí lọ kọ́dọ̀ wọ́n tó ìlọ́po márùn sọ wá tí ń ṣe dáadáa ọ sọ wọn tí ń ṣe ọmọ tí ń bẹ nù ìyá rẹ̀ akramakumullah <laughs> nàìjíríà wọ́n ń tààyàn gan bá ṣe àwọn ń tààyàn haramu ní ká tààyàn haramu ní ká ta nǹkan kan nínú tí ń bẹ lára èèyàn wọn kì í ta èdè èèyàn wọn kì í ta iṣan èèyàn wọn kì í ta nǹkan kan nínú tó wà lára èèyàn ní nàìjíríà bí gbogbo ni ń nígbà tí wọn ò ní bẹ̀rù ọlọ́run tí wọn ò taa. nínú òfin ọlọ́run ọba ni pé nínú àwọn èèyàn mẹ́ta tó ti kọ́nà ọba gangan fúnra ara rẹ̀ ní ọgbà àwọn ìjà tó bá ti jọ gbẹ̀ndà òkèèyàn òun náà ni rajulun ba'a hurran fa akala thamana ẹni tó ti kọ́ gbé ọmọlúwàbí ọlọ ta ó sì jẹ́wọ́ rẹ̀ ọlọ́run lèmi ni màá bá jà tó bá ti jọ gbẹ̀ndà òkèèyàn gẹ́gẹ́ bó ti wá náà ti sànàlù Muhammad sallallahu alayhi wa sallam tó gún régé akramakumullah ní nàìjíríà bí ní sin ìgbà téèyàn ọba gbádùn tó bá lọ sọ́sìpítù ẹ̀jẹ̀ gan wọ́n ń wọ́n tún ní ẹ̀jẹ̀ àwọn eje ẹ̀jẹ̀ iye sachet báyìí iye ẹ̀sẹ̀ bíbọ́ ya pure water ní iye báyìí lọ cost wọ́n yẹn tẹ̀jẹ̀ kẹjọ yẹ yín wọ́n yẹn tẹ̀jẹ̀ haramu ni tẹ̀jẹ̀ gbogbo tó bá wà lára èèyàn tó jáde lára èèyàn wọ́n yẹn ta èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọn. ẹ rí pé àwọn náà wọ́n ní ọjọ́ kan nínú ọdún tí wọ́n máa fi ń sọ pé ọjọ́ táwọn èèyàn máa fi tẹ̀jẹ̀ sílẹ̀ ìgbà tó ń tẹ̀jẹ̀ sílẹ̀ wọn fi sílẹ̀ kí náà sí níbo rí pé kẹ́ ẹ máa ta sẹ́wọ́n tó báwọn ti gbádùn lónìí ẹ̀yin náà ti gbádùn tó ní gbádùn lọ́la ṣé tí wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti ní garanti ìpara àrí ọmọ ìyá náà torí ilé ìkọ́tọ́ gbogbo nǹkan tó tarí èèyàn jáde wọn kì í tà èèwọ̀ ni ẹnìkan gbádùn wọn rí i pé ẹ̀jẹ̀ tiẹ̀ àti tiẹ̀ bára wọn mu wọn wá torí ẹ̀wọ̀n yìí tàn kankan nínú ara èèyàn haramu nàìjíríà ń bí ìkọlọ́ wọn sànù wa ni àwọn èèyàn oníbẹ̀rù ọlọ́run rárá oníkálukú ń ṣẹlẹ̀ ayé dìgbà táwọn ò ní kú oníkálukú ń ṣẹlẹ̀ ayé wọ́n gbà pé wíwọ ọ̀nà rẹ̀ làwọn wọnú ẹ̀ àti jáde àwọn sì ti súnmá ọpọlọpọ ọmọ èèyàn èèyàn haramu ni kò ta haramu ta ní tútù gbígbẹ haramu wa máa orí èèyàn nù wọ́n bá ẹ̀yìn wọ́n ti pè gbogbo egun èèyàn agbárí èèyàn wọ́n bá nu bútu mọ́tò olórí bùmí náà gan yóò tún wáá wé láwà nítorí àwọn eléyìn mùsùlùmí mùsùlùmí tó bókọ mùsùlùmí jẹ́ ọ̀daràn burúkú babaláwo wọ́n wáá bá orí èèyàn nu bútu mọ́tò rẹ̀ oṣù ká ni wèrè gbé sórí láwà ní kí yọ̀wá ni ẹ ẹ òkú ni àkòrí ó ti kú kó wọn tó lọ gé orí ẹ ó ti kú kó wọn tó lọ gẹ́sẹ̀ rẹ̀ ó ti kú kó wọn tó lọ ṣé bàbá tiẹ̀ náà bá kú tán bá gbórí fún rẹ tán gé gbogbo inú rẹ ó dùn olórí ibú inú náà ní dùn tó wá pé ọmọ ẹni ọmọ lọ gbórí òkú sórí má má tí sórí náà wọn lọ wọn gé yìí kọ́ lọ́n sànù àlẹ́ yóò túmọ̀ sílẹ̀ o torí bá fẹ́ gé lé yín àwọn olórí púpọ̀ láwùjọ kọ́lọ̀ wọn kó síwá lórí rẹ ni o torí ọ̀dọ́ àjọmọ́ wọn yìí taari èèyàn èèwọ̀ ni wọ́n taari èèyàn òkè lẹ́gbẹ̀ẹ́ ńkọ́ bàbá àjẹ́ ẹ̀gbẹ́ ẹni tí ń ta èèyàn lẹ́gbẹ̀ẹ́ ọ̀daràn burúkú lò náà èèyàn máa nì èèyàn máa nì tí ìwọ náà ó wù ọ pé tọ́ bá kú bẹ́ẹ̀ fún ọmọ àtọ̀ sàmì àdúrà bí wọ́n ṣe ń taari èèyàn lónìí fún ọ́tà wọn náà bọ́ bá kú ó lè sàmì rẹ kódà bọ́ ẹ pé lẹ́yìn ìgbà tó bá kú ó tiẹ̀ má jẹ́ kí wọ́n gbé ọ pa lójijì ẹnìkan kan náà ní fẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ìka tí àwọn ọ̀fẹ́ fún wọn nà sí wa làwọn nà sọmọlá kejì wa kí ló ṣe wa owó òfò owó orí búù làlá wa agbára òfò agbára orí búù làlá wa tó fi wá débi kọ́ mi èèyàn dámọ̀ kankan mọ́ ọmọ èèyàn tí wọ́n bí wọ́n wà mọ́ wọn lọ pa olórí bùnmi ó kó àwọn èèyàn sínú ilé ó dè wọ́n sẹ́kẹsẹkẹ mọ́lẹ̀ fáwọn àwọn àwọn àwọn raw material táwọn nídìí ni àwọn ti yanjú ọkàn àwọn eléyìí ní ọkàn gbọ ọba ya a'udhu billahi minash shaitani rajim á àwọn agbófinró wọn kú sẹ́ẹ̀rì ríbi láwọn àpínlẹ̀ tọ́lọ́wọ́n bá ti ní ká sì rí irú àwọn èèyàn yóò tú tí wọ́n bọ́ sọ́wọ́ àwọn agbófinró kése tọ́jà orílẹ̀-èdè kan ò ní wà láyé bẹ́ẹ̀ fún sọ̀yàn di ẹran tí wọ́n ń pata kí ìlọsíwájú ọgbà wọn bẹ̀ láríwó kí lẹ̀ ń pa ẹ mọ̀ kókò lọ́pọ̀ tí ń kó ẹ̀dá bá wa tí ń kó fàsẹ́yìn bá wa tí ò jẹ́ àmì ìlọsíwájú tí ò jẹ́ kó orílẹ̀-èdè owó ṣe ń mú sèyàn gàn lẹ́gbẹ̀ẹ́ àwọn orílẹ̀-èdè ilé ayé ni àwa náà ni inna الله لا yughayyiru ما bi qawmin hatta yughayyiru ma bi anfusihim wọn náà wọ́n bò ní yí àwọn èèyàn padà lórí ní ti ń bẹ pẹ̀lú wọn àfi kẹ́yìn kọ́kọ́ fọwọ́ ara yín yí padà náà. nu'ibu zamanana wal 'aybu fina wa ma li zamanina 'aybun siwana. à ń bú gbà ìgbà yí dá ìgbà yí ọ̀dá ìgbà yí ọ̀dá ìgbà yí ọ̀dá. talẹ̀ ni tó wà gbà tí òde gbà kọ̀ dà ìbáwá náà ìbáwá náà ìbáwá bá ti dáadáa àmọ́ gbàdá máa ti ṣe báṣubàṣu tá à ń ṣe rádaràdà tá à ń ṣe kátàkátà bóòlù bá ti fẹ́ dá ṣé màláìka lọ́lọ́run sọ̀kalẹ̀ ṣé báwọn àyíká náà orílẹ̀ eléyìí ẹ̀ tún rí láwọn àdúkà náà láwọn àdúkà nàìjíríà bíi wọ́n ní wọ́n níbi kan tó jẹ́ pé baby factory baby factory ẹ̀ sì bí wọ́n rọ àwọn ọmọ bẹ̀ wọ́n ti kó àwọn obìnrin kan bẹ̀ wọ́n máa bá wọn sùn àwọn wàá lóyún sínú gẹlẹtẹgẹlẹtẹ wọ́n retí fún wọn bímọ àwọn ẹni tó sanwó wọ́n ti ń retí a'udhu billahi minash shaitani rajim wọ́n tún gbé ọmọ èèyàn ta iná ń já yìí náà ṣé irú bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tó rò kó lè nílọsíwájú kò lè nílọsíwájú àkàràmọ̀kọ́mọ̀wá àbóbìnrin tí ń ṣe ń tọkọ rẹ̀ jẹ tó tó tó ń lọ gbégbá nípò lóyún òun lóyún òun lóyún òun sì ń tọ́jú lọ òun ní ń tọ́jú lọ antinata wà táwọn obìnrin lọ tán bá lóyún o hospital wà bẹ́ẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ lóríṣiríṣi láwùjọ wa bọ́ọ̀dọ́ tún ọ̀bọ̀ hospital bọ́ọ̀dọ́ sí ọ̀bọ̀ hospital táwọn ẹni tí ń tọ́jú àwọn obìnrin tó kún bẹ̀ kó ní lọ bẹ̀ kó ní lọ bẹ̀ ó lè ní ìyá léwólégbò kan ọ̀dọ́ tiẹ̀ ló ti lọ sí antinata yọ wá gbígbá kùn bí ọjọ́ bá ti ń gorí ọjọ́ tó sùn gorí oṣù wọn máa pààrọ̀ gbá ìfún wọn máa pààrọ̀ gbá fún ìgbà tí ń lo gbá pẹlẹbẹ yóò di gbá rúgudu ńgbọ̀ bá yóò di gbá gbangba ipò oyún ti pé oyún oṣù mẹ́sàn-án oyún ọ̀rọ̀ ìwọ náà ọkọ o sì lè máa bófin ìgbélé tó ní mà bí ìgbà ní dè inú àbásọ kò sínú kò sí aṣọ rẹ wò inú rẹ ń bọ̀ ra. ẹ̀ igbó òfò yóò máa gbé sínú ọwọ́ àtijọ́ tí wọ́n ní yóò bímọ ètí ń ṣẹlẹ̀ ni wọ́n sọ yóò ọwọ́ àtijọ́ tí wọ́n ní yóò bímọ wọ́n wá ní tọ̀ kò gbọ́dọ̀ dọ́ kò sì gbọ́dọ̀ lọ sí ultrasound nǹkan kan ò sínú nǹkan kan ò sínú ultrasound kí la fẹ́ lọ sí irú ẹ máa sábà sáwọn obìnrin tó ṣe pé ó ti pẹ́ ọkọ ni ẹ tó wà ní san eight hundred thousand naira àbí one million naira láti gbà bí rẹ. síbí ẹ̀yin máa ń ti ṣẹlẹ̀ baby factory ni wọ́n gbé kan fún náà àwọn ọmọ tí wọ́n ń fún àwọn kan lóyún bí ni wọ́n gbé fún un so ìyẹn ni pé owó mú ìwà owó mú ìwà lọ́gbọ́n máa jẹ́ ń tiẹ̀ bá gbé irú ọmọ ilé lọ́wọ́ yóò mọ̀ wá gbọ́ ọmọ bọ̀ wálé ọmọ aláǹgídí tó wá gbé lọ́wọ́ òní ṣe fún lọ́mú torí pé ta ló bí máa ta ni wọ́n máa fún lọ́mú. wọn á ní yóò tún aṣọ pé ìyá sọ pé ọ mílíkì báyìí ni wọn máa mú o wọn gbọdọ gbọ́ mùsùlùmí tó ń bá gbọ́ mùsùlùmí jọ náà ni wọn padà ẹ gbọ́dọ̀. tó gbogbo orú àwọn kan ẹni ń ṣẹlẹ̀ láwùjọ wa wàláhì wàláhì lọ gbogbo ara nàìjíríà tá à ń bá ń fẹ́ tiwa náà tá a sì fẹ́ tẹ́gbẹ́ láwùjọ mi lọ gbé ta láì sọmọ ewúrẹ́ àti tí yàn bá jẹ ọmọ ewúrẹ́ kú lẹ́yìn ewúrẹ́ tí ewúrẹ́ gùn ní pariwo ká tó kú ẹni tó lé ewúrẹ́ báwo wá lọ́mọ èèyàn wọ́n sì tà fún ọ wọn náà sì gbé wálé olórí ibú yóò máa gbọ́n mi èèyàn lódó wọn náà gbàgbé pé èèyàn ni wọn náà ọlọ́run bá mọ̀ lọ́jọ́ dá gbogbo wa ọgbàgbé pọ́jọ́ kan bọ̀ tọ́lọ́run ròyìn ròyìn títí tó kù ní yọ̀wọ́ mọ̀tòbìlẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ọjọ́ tọ́lọ́ wọn kó gbé gbogbo níta gbé pamọ́ hàn sí gbangba lójú gbogbo àgbáńlá yìí. Ah, ọlọ́run dákun ṣàánú mi kó ṣàánú wọn náà kò jẹ́ ká lè gbọ́n kó lè wá jìnnà sí gbogbo ní tí ọ̀gá dà. wáyé o lábẹ́ òfin ọlọ́run ẹranko gan islam ọ̀gbà pé ká ta oyún rẹ̀ oyún inú ewúrẹ́ kọjá pa dáta islam ọ̀gbà oyún inú màálù kọjá pa dáta islam ọ̀gbà oyún inú adìẹ pé ẹyin inú rẹ̀ ká dáta islam ọgbà ẹ yàrá díẹ̀ tó ń tẹyin inú rẹ̀ ni ẹ yàrá màálù tó ń tọ́ rẹ tó ń tọ́ rẹ ẹ yàrá ràkúnmí tó ń tọ́ rẹ ni àmọ́ ọmọ rẹ la fẹ́ dára dámà ṣé yóò yẹ àbí òní yẹ dámà sákọ ni àbábo dámà dàgbà àbí òní dàgbà islam ọgbà oyún ẹran akọ àtọ̀ akọ ẹran àtọ̀ àgbò ìsìláàmù ọ̀gbà kẹ́ dàtà dóòlà <laughs> àti àmà ike mo fẹ́ ra àtọ̀ àgbò rẹ àtọ̀ orúkọ rẹ àtọ̀ ràkúnmí rẹ àtọ̀ màálù rẹ pé kọ́ máa bá ń bá àwọn kọ́ máa gún àwọn abo ẹran tèmi islam ọ̀gbà nítorí ẹ̀gbọ́n la ti fẹ́ wọ̀n ike wo la fẹ́ fi wọ̀n ẹ̀gbọ́n wúlò bí òwúlò èló lásán bọ́ bá èló lásán tí ọba so islam ọgbà pé ká gbogbo orú nǹkan yẹn bẹ́ẹ̀ náà ni akramakumullah islam ọgbà o ajá islam ọgbà kata" ta ah à ń rẹ afẹ́ máa fi sọ́dé afẹ́ máa fi sọ́dé afẹ́ máa fi dẹ́ran ìtọ́ ṣùgbọ́n ra ẹ ta ìrajà mo rò pé mùsùlùmí ń gbọ́rọ̀ mi mùsùlùmí tó ń bá ń tẹ̀lé òfin ọlọ́run òfin ọlọ́run gbọ́ má má gbòfin má olóníjì ajá wọn lọ rajá islam ọgbà ká rajá olólájá lé ọfẹ ta islam ọgbà ká tajá ajá tí wọn wá nídìí láti fi ṣọdẹ bó láti fẹ́ ṣe wọn lè bùn ọ tí wọn bá bùn ọ kò sí ní tó burú bẹ kó sì wá lọ mọ islam ọgbà tí ọba nídìí kéèyàn lájá lé tí o bá nídìí kí yàn ládàlẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo dáadáa rẹ ni wọ́n máa fi ọ̀pá ìmọye dínkù lójoojúmọ́ lópin ìgbà tó o bá ti lọ lájàlé láì nídìí bí àwọn ẹni tó kàn lájà ńlẹ̀ for bastard tí wọn ò ní nǹkan kan gidi fi ṣe èsì kí ń bá wọn sọ́lé èsì kí ń bá wọn sóko èsì kí ń bá wọn dẹran ìsìláàmù ọgbà kákàn lájà ńlẹ̀ bá wọn ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ lọ́wọ́ àtọ́jọ́ pé lájà ńlẹ̀ ó ti fajá sí ìyàwó rẹ̀ mọ̀lẹ́ni kejì yọọ ma bàjá sùn àjọ ma bò náà sùn lóbìnrin àwọn òbí lẹ́ẹ̀ nítorí wàhálà àwọn ọmọ èèyàn sọ̀rọ̀ àwọn adẹranko báwọn ìsìláàmù ọ̀farama gbogbo náà ntọ́ da ẹ̀yin ò rí gbà lọ́dọ̀ òyìnbó àti gbogbo rádaràda kátàkátà bí à ń sórí ibú bí à ń ṣe wèrè ńlọpọlọpọ rí gbà lọ́dọ̀ òyìnbó ẹlòmíì ó ṣe irun sórí bí gbà tó ṣe pé nǹkan kọlu táwọn èèyàn máa rí tí wọ́n máa yẹra wọn ò ní mọ̀ pé à mọ́dẹ́lì kan tó nù àwọn máa yẹra pé wèrè ní màá ń bọ̀ wọn ní wèrè dùn wò lọ́jà tani jẹ́ pẹ̀lú wọn lọ́mọ tani jẹ́ fàyà kó wèrè lọ́nà kálukọ́ yẹra ni. so àwọn òní mọ̀ pé à ọmọ tó gbọ́n ni ọmọ tó ní làákà were nìkan ṣe wèrè ó ń ṣe wèrè náà ni ó ń dán wò ó ní bóyìnbó ti ṣe é ṣe nù àwọn òbí lẹ gbogbo ń tọ́ da ìwò orí kọ́ òyìnbó àfi bí wèrè àfi bí à ń sọ de orí àìtajà ẹlòmíràn ọmọ bájá sùn ọmọ ajá ọlọ́mọdé oríṣiríṣi àrùn fún ṣèṣe ajálẹ̀ tó ń kọ lẹ́tà sí gbà tó ń kí sí ajá wọn gbajà lọ́wọ́ jájájá yọ ọmọ náwó sí èèyàn ń bẹ́lẹ̀ ọ̀gbà lọ́wọ́ ajá lòun tó ń gbà lọ́wọ́ ah, ọlọ́njẹ́ agbọ́n torí ẹ̀ àìtajà àìrajà hmm, àìtajà àìrajà bọ́ ọba bùkátà ajá o lè tọrọ kún gbọ̀n kò sí tó burú mbẹ́ bákan náà olóńgbò àìta olóńgbò àìrò olóńgbò haram ní lábẹ́ òfin ọlọ́run ká tàá haramu ní kára bẹ́ẹ̀ bá lọ sí àwọn ọjà wa gbogbo ẹ̀rí tí wọ́n fi àwọn olóńgbò sínú agbọ̀n wọ́n kó àwọn náà sínú agbọ̀n bẹ́ẹ̀ bá ti pẹ́tù àtàwó tán kó sínú agbọ̀n bẹ́ẹ̀ ti pàdé sínú agbọ̀n bẹ́ẹ̀ náà lẹ́yìn lẹ́yìn tán kó lóńgbò náà sínú agbọ̀n àyíbá àmọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ rà ẹ̀yin ìyá tẹ̀ ń ta àwọn ẹ̀yìn tá o bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí haramu ní kẹ́ẹ̀ máa ta rẹ̀ ẹ̀yin tẹ̀ ń ra náà haramu ní kẹ́ẹ̀ ra rẹ̀ ìsìlámù ò gbà pé ká tà ìsìlámù ò gbà ìgbé àwọn onídìí rẹ ni ẹ̀sìn ní ká má rà ní ká má tà ọ gbọ́dọ̀ jíjọ́ bó bá tún jíjọ́ kàwé nínú tí islam tó ti lé wà akramakumullah òun náà lówó tí aṣẹ́wó tí ń pa níbi pẹ́ńtà ìdí rẹ̀ owó tí wọ́n pa yín haram ni o ẹ̀yin títí panṣágà ẹ̀yin ń zìnà bìnrin owó tẹ̀ ń pa ń bẹ̀ haram ó ní à ẹjọ́ ẹ má bàa mi sọ ilé yẹn owó ti fi ti pawó tí mo lọ sí maka maka arọ ò lọ lọ sówó haram lọ́nà kò fi lọ kò sí ń tọ́nà fẹ́fẹ́ á di yẹ̀yẹ́ yẹn sí torí owó tó pa haram nítorí kúkú ti ṣe zina náà léèwọ̀ owó tó wa pa ọ ìyàwó lọ́dẹ ẹnìkan yóò sì tún máa gbọkùnrin ọlọ́kùnrin wálé wọ́n tún máa bá a sùn ha ó ti ma kọ́kọ́ òun kọ́ lọ́nu níjọ́ ọlọ́run bá pé ó dé ni ìwọ náà ti lè fẹ yàwó kọ́ pàdé tó ti pé lẹ́yìn tó fi máa ṣe zina àfi bá fẹ́ wọ náà rọrùn torí ẹ̀ ìwọ náà tó olórí ibú ìwọ fẹ́ wọ náà rọrùn sórí mẹ́ta yòókù ń sọ àwọn tó ní wọn fún kan ẹ̀ sì bí bóyá wọ́n sì bàtà kó wọlé ni nígbà tí àwọn èèyàn wá wọn wá àwọn wá bọ́ bàtà alẹ̀ rẹ́gẹ́dẹ́ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ kálukú wá sálọ wọn kó bàtà wọn káwọn sọ pé tọ ìwọ ń bàtà tiwa ìwọ ń ta àwọn ẹni tí wọ́n sálọ síbẹ̀ lẹ́fẹ̀ẹ́ kọ́mọ́ sí ọmọ àá sọ pé yẹn mẹ́ta ń tẹ mẹ́ta ń tẹ nìkan tí ó yọ ọ lábẹ́ òfin ọlọ́ọ̀ gbogbo ọmọ tóbìnrin bá bí lọ́ọ̀dì ọkọ rẹ̀ gbogbo ọmọ tó bá bí lọ́ọ̀dì ọkọ rẹ̀ ọmọ ọkọ rẹ̀ náà kò bá jẹ́ pé zina lobìnrin yìí lọ́ọ́ ṣe tó fi bí ọ̀rọ̀ pé ó kọ̀ la ti ń sọ fún ọ̀tá lọ́lọ́mọ eléyìí àwáwí lásán ni rubbish nonsense kò ní ìtumọ̀ anabi sallallahu alaihi wa sallam ó ní alwaladu lil firash walil ahiril ó ní obìnrin tí ọkọ fẹ́ tọ́jú ìtẹ́ fọ́kọ rẹ̀ ọmọ tó bá bí tí ọkọ rẹ̀ tọ́jú ẹ̀tẹ́ fún mi tọkọ rẹ̀ tọ́jú ẹ̀tẹ́ fún mi ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá wá jẹ́ kóbìnrin yìí bá lọ bímọ fún lọ́nà zìnà òun ò ní nǹkan kan tí ó mú lára rẹ̀ jòfó lọ òfo ló mú òun ní rọ́mọ mú tọkọ bá wá ń ṣiyèméjì bísí òun ló ń lọ́mọ yìí àbó nǹkan ló ń lọ́mọ yìí ọ̀nà àbáyọ wá wà ọ̀nà àbáyọ náà ni pé alẹ́ àn wọ́n jọ ṣépè fúnra wọn pẹ̀lú obìnrin yìí tọ́ba ti wá ṣépè yẹn fúnra wọn ọmọ ò ní jẹ́ tiẹ̀ láéláé kóbìnrin ọmọ gbé lọ bí tọ́ba fẹ́ tọkùnrin bá wà mọ̀ dájú pé zina lobìnrin yìí ń ṣe mò ń àti fi ń bí ma òun kàn kọ́ ọmọ ọlọ́mọ jáde ni òun kàn kọ́ ọmọ ọlọ́mọ jáde tó ń mọ̀ bẹ́ẹ̀ tí ó sì sọ̀rọ̀ ó ti di the youth the youth ò lẹni tó rí i pé ìyàwó òun ṣe zina tó sì gbẹnu lọ anabi ni kò ní wà lè jẹnà ẹ dákun ẹjẹ àfúrà o irú rẹ̀ sì pọ̀ jọjọ láwùjọ kọlọ ń sànù wa bẹ́ẹ̀ náà ni nínú owó tọ́lọ̀ tó ṣe léwọ̀ ń lo owó táwọn babaláwo ń pa àwọn bàbá ń yàn wò àwọn àwọn ẹni tó ṣe pé wọ́n ń ta gbígbà owó tí wọ́n ń pa nídìí sẹ́yìn haram ni lábẹ́ òfin ọlọ́run ọba wa nítorí pàgbégbá yẹn ń wò ọlọ́run ṣe léwọ̀ owó tẹ bá pa ń bẹ náà ń kọ́ èèwọ̀ ni ọ̀jẹ̀ torí ẹ bí kéèyàn sọ pé òun ni àwọn náà ṣe ìyàwó ọgbọ́kàn kalẹ̀ wọ́n ń tẹ yanrìn àtẹ́lẹwọ́ ló ń lò omi ló ń wò kínní kan ló ìràwọ̀ ló ń wò àlàájá òràwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo oru eléyìí báyìí iṣẹ́ tí ọ̀tọ̀ ni lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹ̀yin máa ń tọ́pa mọ́ ni tẹ́yìn bá máa ń tọ́pa mọ́ ìyẹ̀ òní jẹ́yìn nítorí pé nìkan ò sí tí ọ̀ máa ń tọ́pa mọ́ tí ìyà kan jẹ ọ̀rọ̀ tí yóò bí bẹ́ẹ̀ kí náà kí ni wàá mọ̀ ẹ̀yin tẹ̀ dá kankan mọ̀ tẹ̀ wọ́n á sọ pé ẹ̀ máa tọ́ pamọ́ ó dùn yàn fẹ́ni tí ń lọ ọba yín pé kẹ́kọ̀ọ́ òun tọ́ pamọ́ síbẹ̀ yìí ti dá mọ̀ pé máa kankan so ó ti yé ẹ̀yìn ẹni tẹ̀ ń tàn jẹ́ ni òye kọ́lọ̀ ń jó yá wọn náà. bákan náà kátà kankan tó ṣe pé kò yí ẹni tó fẹ́ rà haramu ni bí kò sọ pé ntọ́ wà lápò mi èlò lọ́sàn kí ló wà lápò rẹ láti san ọkọ yìí tó bàtà ìsìlámù ọ̀faramọ́ ó dìgbà tá a bá rí bákan náà gbogbo nǹkan tó bá ṣe pé ìṣújú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣújú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ta ẹrú mi tó sá lọ ẹrú mi tó sá lọ mo ta fún iye báyìí àtà lè rí mú àbá lè rí mú àmọ́ ọ̀gbọ́dọ̀ ra gbogbo tí ò sì ṣe é gbà tọ́jú tó ọba rà ò lè gbà pé ẹyẹ tí ń fò lọ lójú sọ́mọ̀ yìí mo ta fún ẹyẹ àdàbà yìí mo ta fún ẹyẹ àdàbà yìí mo ta fún iye báyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ àbíkọ̀ sọ pé ẹ mo ta apẹ̀rẹ̀ ẹja mẹ́fà kan nínú òkun riba nínú odò riba Niger ẹ mú jáde kí n sanwó ẹ àní mo tà fún ọ irú eléyìí kọtọkọ ara rẹ lábẹ́ òfin Ọlọ́run ọba wa bákan náà èso àgbọ́dọ̀ ta kó tó di pọpọn àgbàdo tí o ti gbó àgbọ́dọ̀ ta o mángò tí o ti pọn àgbọ́dọ̀ ta o àgbọ́dọ̀ rà mí pé ó sì kan ó sì méjì mẹ́ta nù rẹ jẹun pọn kó tó di pọ lẹtọ àti ta tó òfin ọlọ́run ọba ni o títẹ̀lé ìbẹ̀lẹ̀ aláfíà wa o ìdí títako ìnípakalẹ̀kẹ́ wa o wàhálà aró onítọ̀hún kò ní bẹ̀rẹ̀ kọ́tán láyé o àti ṣe dálùkì yá àmàlẹ́ kọ́lọ́mọ́sẹ̀ tó ní àtijọ́ ní wàhálà alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀bá lẹ́yìn náà adúpẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ akọ́lọ́ba sanwó-ní ẹ̀sán lórí kọ́lọ́ jáde wọn pẹ̀lú rí dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ń bá wa mẹ́nubà gẹ́gẹ́ bí ẹ̀ sì ń bá wa mẹ́nubà nínú ọ̀rọ̀ tí agbẹ́yẹ dẹ́ntara sọ fún wa ní pẹ̀tù àìgbé ẹran tàbí nǹkan ọ̀sẹ̀ gùn ká gbowó lórí rẹ̀ tó bá jẹ́ pé ẹni tí ọ̀fẹ́ tó ní akọ táwa sì ní abo tá a fẹ́ gbégùn ọwọ́ sọ àwa jọ sàdéhùn náà tó ń kọ́. kọ̀tọ́lá ló fi ọ̀nà ìyànjẹ́ lásán ní kọ̀tọ́. ọ̀rọ̀ láti bẹ́ẹ̀ jẹ́ agbẹ́yẹ̀jú káàkiri sàràgbọ́ àti abánìkan sí tọ́jọ́ pé àmọ́ wá bí a sì gbẹ̀gùn ká gbìyànjú ká wá bí tí wọn bá ti ní gbowó bákan náà wàá tá a bá sì mọ̀ pé mùsùlùmí ni wá nítòjú òfin ọlọ́run ni wọ́n ṣàlàyé fún wa tó jẹ́ òdodo tó jẹ́ pé tó kò pé méjì ẹyọ̀kan náà lòdodo abá ti mọ̀ ti bá wa kájẹ́ ẹni tí ó gbìyànjú ká gbọ́ ká sì dìímú kájẹ́ ẹni tí ó fi sàǹfààní ẹ̀mẹ́jà fi ti palaba rẹ̀ ẹ̀mẹ́jà fi ti palaba rẹ̀ torí kéèyàn gbọ́ òdodo kó sì rí múlò ìbẹ̀ làǹfààní wà ní ìhìn ayé torí ní ó jẹ́ èèyàn pọ̀ dáadáa ní ọ̀la àlìkíyàmọ̀ gbogbo àwọn tó jẹ́ pé tó à ń ta bí nǹkan tó lọ́ọ́ bá ṣe ní òwò tó ṣe lára gbogbo bí tó wọ́n bá wọ́n jẹ́ sùúrù ká gbà ká chẹ́ǹjì ẹ̀ ká yí padà síwájú kíkó tó dé torí pé ẹni tí sì ń sẹ̀mí ló láǹfààní láti yí nǹkan padà ló láǹfààní láti túbá láti ṣe dáadáa ẹni tó bá ti kú tó tiẹ̀ ti tán lò ó. òkò lọba ṣẹ̀ṣì ru tó bá tó ti síwájú lókùn tí ọlọ́ba lọ́la àlìkíyàmọ̀ ọ̀dọ̀wọ̀ ẹnìkọ̀ọ̀kan wẹ̀ jábìyàn ju ká náà kí sara ká change gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù lọ́wọ́ wa ká má jẹ́ ní tí ó bá wọn dédìí tọ́lọ́ba ṣe ní èèwọ̀ ká lè bàjẹ́ ní tí ó sòrí láyé àti ní ọ̀la rí báyìí